إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kó wa jọ papọ̀ pẹ̀lú ìdùnnú ọlọ́run ọba ọlọ́run ọba àlejò tó kó wa jọ sí àyè tí a wà yìí láti wá jóná pẹ̀lú ọmọ ìyá wa a tọ́já sí pé ó ń ṣe ìkan nínú àwọn ojúṣe àti àwọn alámẹ̀rí tó tóbi nínú sẹ̀mí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ilé ìtọ́jẹ́ sí pé alámẹ̀rí ibi tó tóbi dé nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ni ọlọ́run bá lò ní sábàbí ìmá bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa òun ọlọ́run bá alékẹ́ lálò ní sábàbí bá ṣe ń bẹ lórílẹ̀ yìí ibi tí alámẹ̀rí ibi tó pàtàkì dénú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni òun náà ni alámẹ̀rí kí ọkùnrin kó fẹ́yàwó kóbìnrin náà kó lọlé ọkọ ìgbésẹ̀ kẹni tó tóbi nínú ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn a tọ́yẹ́pọ́lọ́ ọba àríkẹ́ọlá ó gbé lànà kalẹ̀ fún wa eléyìí tí a máa tẹ̀lé lórí àlámàrí yìí tó fi já sí pé ìgbésẹ̀ yìí yóò máa jẹ́ tọ́nà ọba àríkẹ́lá yọ́rọ́ sí si yóò máa jẹ́ ìgbésẹ̀ tí ọlọ́wọ́n bá àlékẹ́ọlá tí ó bá ìlànà tọ́lọ́wọ́n bá mú tó ìjẹ́ sí àwọn èso tí ó máa jáde láti bí nǹkan yìí yóò máa jẹ́ ní ojú ọ̀nà tí ọlọ́wọ́n bá àlékẹ́ọlá tí ó fẹ́ àkójọ papọ̀ láti bá ọmọ ìyá wa dúnú lórí alámàrí láì àwọn abẹ̀lọ́wọ́n bá tí ọlọ́run bá lè tọ́lá kí ó jẹ́ kí a nìkáṣù náà ọlọ́run bá lè kẹ́lá kó jẹ́ kó ṣe ìṣúrí ọlọ́run bá lè kẹ́lá kó jẹ́ kó ní àlùbáríkà ọlọ́run bá lè tọ́lá kí ó fi orí tó pọ̀ sí bí nìkáṣù náà náà yá ikhwanana lẹ́yìn tàbí pẹ́fọ́ lọ́wọ́ bá lórí ìkówàjọ papọ̀ láti bá ọmọ ẹ̀yà wa dọ́nà yìí àti láti wá jẹ́ ìpè ọmọ ẹ̀yà wa gẹ́gẹ́ bí ìlànà Nabi sallallahu alayhi wa sallam Ànábì ní man du'iya ila walima Ànábì ní falyuji gbogbo ẹnikẹ́ni tó bá pè wá sí bí àpèjẹ ìyàwó Ànábì ní kí bẹ́ẹ̀ kó yá dáhùn anábi ní kó dáhùn ìjẹ́pẹ̀ ọmọ ìyá rẹ̀ ẹ̀rùn sàntánà àwọnáṣùwá anábi ní ó jẹ́ ìpèjẹ́ ìpàpèjẹ́ ìyàwó ni àbí àwọn nǹkan míì tó tún jọ ó túnmọ̀ sí àwọn alwàláì àwọn àpèjẹ́ tá nínú Islam ó ju ìpàpèjẹ́ ìyàwó nìkan lọ ó pọ̀ tí ó rà ní sí ó ju wàlímẹ́tù nìkan ojú òun nìkan lọ lálẹ́bí ní ẹrùsàn kẹ́ẹ̀nà àrùn láṣùwá so a ojúṣe wa ni tí ọmọ ìyá wa bá pè wá ọ̀ràn yà ló sì jẹ́ fún wa ká jẹ́ pé ọmọ ìyá wa nítorí pé nínú àwọn ìwọ̀ tí ń bẹ fún mùsùlùmí lórí ara wọn tí anábi sallallahu alaihi wasallam tó kà fún wa inú ẹ̀nà ni ìjábàtù dá'ẹ̀wà ta jẹ́ ọmọ ìyá wa nígbà tó bá pè wá sínú àwọn àpèjẹ báyìí wa hadhihi ìjábá wajiba ìjẹ́ pé ọmọ ìyá yìí ọ̀ràn ẹ̀yà ni ṣeré báyìí àdúgbẹ́ fọ́lọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá jẹ́ kí a rí ojúṣe yìí tọ́lọ́wọ́ bá kí a rí ṣe abẹ́lọ́wọ́ bá kọ́nà bá kọ́mọ́dù aládàá fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa sallam àti àwọn ará anábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam títí dọjọ́ gbọdọ̀ kìyàmà kọ́lọ̀ bá kí ó kádàrà ẹnìkọ̀ọ̀kan wá náà sínú a máa gbé ẹ̀wò tí wọ́n ní ká fi ṣèdáre ní lẹ́kọ̀ọ́ nítorí pé ọlọ́wọ́n bá àlíjẹ́lá lójú kó yẹwa nínú Al-Qur'anul Karim ọlọ́ni fadhakir inna fa'ati dhikr ọlọ́wọ́n bá nílẹ̀ annabi máa ṣe yàrántí máa ṣe wá sí fáwọn èèyàn inna fa'ati dhikr nígbàtí yàrántí ọba máa sàǹfàní fáwọn èèyàn nínú àwọn àsìkò tí yàrántí máa ń sàǹfàní fáwọn èèyàn òun náà lásìkò táwà yìí torí pé a máa ń sábà rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kójọ látara àdùnnú báyìí so ká wá ṣe wá sí nínú àwọn àyè wọ̀nyí lára àwọn àyè tí wà tí ti sàǹfàní ni táàgẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀ wípé ìkọ́ ẹ̀sìn ìṣe sí fún rẹni kò nílé bẹ́ẹ̀ ni ò lásìkò kò sí ní gbèdéke àsìkò tá a lè ṣe so ẹ báyìí nìsìn so dalilu am ẹ̀rí tí ọjẹ́ ẹ̀rí gbogbogbò sì ti wà ńlẹ̀ lórí ìmá ṣe wá sí fún rẹni so ilé báyìí lọ́fà ló fi jẹ́ wa sọ̀rọ̀ ọlọ́run ọba kára wa létí tọ́ láti ṣe wá síbẹ̀ si so ilé náà lọ́fà ló fi jẹ́ sí pé ìjókòólẹ̀ yìí àwò pé in tí ó dájú náà ni pé kápára wa sọ̀rọ̀ lọ́wọ́n ba kí a mọ ojúṣe wa tí ọlọ́wọ́n ba lè kẹ́lá dá wa sílẹ̀ ayé láti wá ṣe elétò ẹ́sí pé irú ìjókòó yìí tí ṣe pé òun sí pé àwọn ojúkọ̀ kan tá ń rí ó sì ṣe ká mọ̀ rínú wọn bẹ̀ ṣùgbọ́n ìjókòó báyìí ó máa ń ṣàǹfààní púpọ̀ pẹ̀lú pé yóò kó àjọ lápapọ̀ láti gbọ́rọ̀ ọlọ́run bá náà máa nígbàsìkò púpọ̀ lórí eléyìí báyìí eléyìí tá gbé yẹ̀wò òun náà ni nǹkankan nínú àlámọ̀rí ẹ̀sìn wọ́n fẹ́ wú àlámàrí náà nítorí àti bá ìsìláàmù jẹ́ ni débi pé wọ́n ti wá síṣẹ́ nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ àwọn mùsùlùmí wọ́n síṣẹ́ nínú lórí gbogbo èèyàn lápapọ̀ àmọ́ pàápàá jùlọ àwọn mùsùlùmí nípa àgbọ́yé wa nípa àlámàrí wọ̀nyí kí ló dẹ̀fà wọ́n mọ̀ pé islam ẹ̀sìn islam tá ń ṣe yìí wọ́n mọ̀ pé ó gbára lé àlámàrí náà púpọ̀ jù táwọn bá ti wú alámọ̀rí àwọn ti wó islam ni ẹlẹ́ báyìí lọ́fà ló jẹ́ sí pé àwọn almustashriku àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí àmọ́ tí wọ́n gbalé kéwú lọ láti wó islam láti lọ kẹ́kọ̀ọ́ islam láti máa tako islam kése láti pèpè sí islam tí wọ́n wá àwọn wọ̀nyí wọ́n wá wò pé islam láti pìlẹ̀ kí nìkan táwọn lè kí ni nǹkan táwọn lè gbà kúrò lọ́wọ́ mùsùlùmí àwọn nǹkan kan bẹ tí mùsùlùmí nígbàgbọ́ sí tán gbára lé àwọn nǹkan wọ̀nyí táwọn bá gbà kúrò lọ́wọ́ wọn islam owó so látara báyìí àwọn nǹkan méjì òun náà lárí pé mùsùlùmí gbára lé jùlọ òun náà ni alkùránul karim wal ahadithun nabawiyya alkùránul ọlọ́wọ́ àti hadithu annabi sallallahu alaihi wasallam ọ̀nà wọn wọ́n fẹ́ gbà láti gba nǹkan yìí lọ́wọ́ wa òun náà ni pé wọ́n fẹ́ kó iye méjì sínú ọkàn wa wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí Al-Qur'anul ma wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí súnnà Nábì ma méjèèjì náà fẹ́ ká gbàgbọ́ wọ́n sì ti kò sí bẹ́ẹ̀ sí máa bá mùsùlùmí sọ̀rọ̀ lónìí kódà kí ẹ máa ka alkùnránì fún ara rẹ̀ oníbù máa sọ kò ní rí gẹ́gẹ́ bí gbà pé kò ní rí gẹ́gẹ́ bí gbà pé ẹ ń sọ̀rọ̀ kan tó ní kíma kò ní rí gẹ́gẹ́ bí gbà pé ẹ ń sọ̀rọ̀ kan tó wúlò so yóò tún máa bá nǹkan míì lọ ni iṣẹ́ àwọn alìmọ̀sítàṣìrìkún nìyẹn pàápàá jùlọ tẹ bá ti wá ka hadith wa nabi kí wá láwọn ọ̀nà tí wọ́n ń gbà láti takò àwọn nǹkan wọ̀nyí alhamdulillah tí èyàn bá bọ́ọ̀tà láwùjọ ti wáyé níbi tí ọlọ́run bá lékẹ́lá ní kí islamu tàkádé tó bá bọ́ọ̀tà tí bá ń condemn al-Qur'an àwọn èèyàn lẹ̀ lókò ni eléyìn wọn clear kò sẹ́ni al-Qur'an wo ẹ mọ́ nígbàgbọ́ sí al-Qur'an jàre àbùkátà al-Qur'an láti fi sẹ̀sìn sọ pé gbogbo èèyàn ni ó mọ̀ pé à nǹkan ti rọ́ọ̀lù lágbájá gbogbo èèyàn ni mọ̀ pé ah eléyìí báyìí ó fẹ́ bẹ̀sìn jẹ́ ni so nítorí ẹ̀ wọ́n máa ń wo àwùjọ kọ̀ọ̀kan kan tó worú àwọn nǹkan wẹ̀lá wọ́n gbèsè àwùjọ yẹn wọ́n ti mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n ń báyìí kò lè tà létí àwọn èèyàn kẹ́ condemn al-Qur'an nǹkan tó lè tà létí wọn òun náà ní kẹ́ condemn sunna wọ́n ẹ̀ ti condemn hadith ẹ ti inshallah ta'ala àwọn wọ̀nyí ni a try láti gbéyẹ̀wò ilé lọ́wọ́jẹ́ sí pé nǹkan tá fẹ́ gbéyàwó lónìí o lẹ́ni ahmiyatu súnnà kí ni pàtàkì súnnà nínú islam alákọ̀ọ́kọ́ náà kálọ̀mọ̀ yí pé ìkánnà àwọn àgbàfà táńpé ní al'imamu huwa súnnà وأن السنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر لما هو مسلمي أن الإسلام هو السنة ويبنتني إسلام جاجا هنا سنة وأن السنة هي الإسلام كوش لما يبقى سنة جاجا إسلام الإسلام هو السنة والسنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر islam ò le dúró láì rí súnnà ẹgbẹ́ bọ́ jẹ́ pé súnnà náà ò lè dúró láì sí islam so méjèèjì ìkẹ́kẹ́ni tí ò ṣe yà gbogbo ẹnikẹ́ni tó bá lóhun fẹ́ ṣe islam àmọ́ wọn ò ní ṣe súnnà àbí ti súnnà ti báwo nínú islam irú ẹni báyìí wallahi kò lè islam ṣe ẹgẹ́ bẹ́ẹ̀rẹ̀ lẹ́n tó bá lóhun fẹ́ ṣe súnnà àmọ́ wọn ò ní ṣe islam ẹ̀dá kò sí ẹni bẹ́ẹ̀ ò ṣe súnà ẹni bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ò lè rí súnà sí láì ṣe islam so ló fi jẹ́ sí pé méjèèjì yìí nǹkankan ni tí ò ṣe yà al-islam huwa súnà wa súnà hiya al-islam kí ló fà tó fi rí báyìí òun náà ni àwọn ayat tó pọ̀ ní al-Qur'an al-Karim àti ilé tó pọ̀ nínú hadith wa nabi sallallahu alaihi wasallam àwọn ahadith annabi tó pọ̀ àmọ́ síwájú ká tó lọ síbẹ̀ jàmáà àwọn tí wọ́n ní ká máa nígbàgbọ́ sí súnnà àyà Kùránì làwọn náà ń ká o àwọn àyà tí wọ́n ń ká átrà láti gbé yẹ̀wò ǹjẹ́ báyìí lọ́lọ́wọ́ bá àríkẹ́lá wínà Al-Qur'anul Karim ǹjẹ́ yìí náà sí kọ́ jẹ́ sí alkùránù gẹ́gẹ́ fún rẹ̀ ni ó sọ wípé ká má gbọ́rọ̀ sí ànábì lẹ́nu alákọ̀ọ́kọ́ náà tẹ́bá ní súnnà nǹkan tó ń gbà lérò pẹ̀lú ẹ̀ nínú inú ẹ̀sìn ó pọ̀ gan nínú ẹ̀ òun náà ni in tí àwọn alfuqaha tí wọ́n ń pè ní nǹkan tí è sọ̀rọ̀ yà asúnnàtù indalfuqaha òun náà ni nǹkan tí ìbá ti sọ̀rọ̀ yàn lọ́dọ̀ tí wọn náà ń pè ní súnnà òun náà ń pè ní almasnun òun náà ń pè ní almandub òun náà ń pè ní almustahab gbogbo eléyìí náà ń pè ní súnnà lọ́dọ̀ àwọn àpá onífẹ́ eléyìí ọ̀wá túmọ̀ sí pé tó bá ti wà nínú hadithu ní súnnà lọ́dọ̀ tí wọn kò bá jẹ́ al ni ó máa jẹ́ lọ́dọ̀ ni o nínú al-Qur'an ló wà eléyìí làgbóyàwó al nípa súnnà nítorí ẹ̀lọ́fi jẹ́ sí pé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ súnà a gbọ́dọ̀ mọ̀ abáláwo lọ fẹ́ sọ nípa rẹ̀ èyí ní máa sọ̀rọ̀ súnà kọ́mọ wá fi àgbóyà àwọn onífífẹ́ kọ́mọ wá fi tú súnà nìkan nítorí pé àgbóyè súnà kọjá ìtàwọn àpòpọ̀ àgbóyè nípa súnà nìkan lọ́dọ̀ àwọn àfáwò ní hadith ìtànpè ní súnà olẹ́ni máa udifa ila nabiyyi sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqrir ó ní gbogbo tó bá ti fi sàbí ti ẹ̀ sọ́dọ̀ ànẹ́bì pé iṣẹ́ yìí ànẹ́bì a máa ṣe súnnà ní ẹlọ́dọ̀ àwọn àfáà ní hadith àwòkọ́ọ̀lì àbí ọ̀rọ̀ tán bá sọ pá ànẹ́bì sọ lọ́dọ̀ àwọn àfáà ní hadith ìdápẹ̀ ní súnnà ní ẹ àwòtẹ̀kórí àbí nǹkan tánà ìbá fi rinlẹ̀ tó bá ṣe é ṣe ju ànẹ́bì tánà ìbí fi rinlẹ̀ súnnà ní ẹlọ́dọ̀ àwọn àfáà ní hadith so ó túnmọ̀ sí pé ìdápẹ̀ ní súnnà lọ́dọ̀ àwọn àfáà ní hadith òkè náà pẹ̀ bẹ́ẹ̀ jama'a ó ní ọ̀rọ̀ annabi iṣẹ́ annabi àti nǹkan tánà ìbá síwájú annabi tó bá fi rìnlẹ̀ tó tẹ́ ìbá fẹ́ máa sọ̀rọ̀ súnnà fún wa ń sìn a bèèrè pé èwo ló gbà lérò nínú súnnà èwo ló ń takò nínú súnnà ẹlẹ́ẹ̀kẹta súnnà lọ́dọ̀ àwọn ní usulu gbogbo ẹ̀sìn náà ń pè bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn ló fi jẹ́ sí pé imam ahmad rahimahullahu ta'ala nígbàtí wọ́n kọ tírà nípa àwọn usulu dín àwọn nǹkan tó jẹ́ nǹkan àdìsọ́kàn tó ẹ́ pé tí ó bá ti rìn lẹ́nu ìgbésí ayé èèyàn kìí ṣe mùsùlùmí kí náà pé wọ́n ní usulu sunna usulu as-sunna àwọn àpìlẹ̀ sunna ní tẹ́gbàlérò nípa sunna bí báyìí òun náà ni ad-din usulu dín nágbàlérò pẹ̀lú usulu sunna a sì ti mọ̀ pé usul jamiu asli nìyẹn asl ìpìlẹ̀ so àwọn ìpìlẹ̀ ẹ̀sìn náà gbàlérò pẹ̀lú usulu din náà fi ní usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam wal iqtida'u bihim wa tarkul bid'ah wa kullu bid'atin nígbà táwọn náà sọ tí wọn wọ́n ní alfihul akbar ìgbà táwọn fẹ́ sọ̀rọ̀ nípa usulu din wọ́n pè ní alfihul akbar fíkì tó tóbi jù eléyìí báyìí náà wọ́n wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nígbà tó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé náà súnnà làwọn náà pè gbogbo dídí ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ọmọ imam Ahmed abdullahi ibn Ahmed àwọn náà sọ wípé kí ni o wọ́n ní kìtàbù súnnà gbogbo ẹ̀sìn náà kó síbẹ̀ pàápàá jùlọ àwọn usulu din níbòmí náà ẹgẹ́ bí alimamu lalikai àwọn tó pé ṣáhú usuli ìtìkọ́dì ahli sunna alimamu barbahari àwọn ní ṣáhú sunna gbogbo àwọn ilé ìbáyìí ó ní nǹkan tí wọ́n ń pè ní asúnnà lọ́dọ̀ àwọn afọ́ àwọn yìí ó jídí ẹ̀sìn náà ń pè bẹ́ẹ̀ náà tán bá ti ọpẹ́ súnnà àwa wo ń pè kódà kọ bá jẹ́ náà Al-Qur'an lọ́wà tó bá yẹ́gbẹ́ tíra hadithu láńkà tó bá ní súnnà ní tán pè bẹ́ẹ̀ tí wọn òun náà ni ọ̀rọ̀ annabi yìí annabi àti tàbá síwájú annabi tí ò bá tako tàbá wá ń sọ bẹ́ẹ̀ nínú tíra àkídà gbogbo ẹ̀sìn pàápàá jùlọ àwọn ilé tó jẹ́ usulu dín òun náà gbà lérò pẹ̀lú ẹ̀ náà àwọn tán wá ní hadithu annabi òwúlò àwọn àyàwó náà máa ń gbára lé àyà kan wà 185 áyà yìí odidi áyà ni àwọn ibi tán fẹ́ lò báàdù áyà yẹn apá kan nínú áyà yẹn fẹ́ lò nínú suratul A'raf verse 185 tán sọ yìí àmọ́ ó jẹ́ odidi áyà nínú suratul mursalat áyà gbẹ̀yìn nínú suratul mursalat kí ló wà nínú áyà náà ọlọ́wọ́ bá ní fàbí ayi hadithin ba'dahu yu'minun fàbí ayi hadithin ba'dahu yu'minun ìgbà tí àwọn tí ó tako súnnà tí wọ́n tako hadith Ànábì tẹ́lájì Ànábì wúlò bàtán fẹ́ tú àyà yìí wọ́n ni tọ́lọ̀ ọba àdékẹ́lá sọ ní pé hadith wo lẹ́yìn tó bẹ́wàá ma nígbàgbọ́ sí lẹ́yìn al-Qur'an pí ọlọ́run ọba àdékẹ́lá ní a ní bùkátà sí àti nígbàgbọ́ sí hadith Qur'an nìkan láni bùkátà láti gbàgbọ́ tàbí ayyi hadithin ba'dahu yu'minun pé hadith wo lẹ́tún wá fẹ́ ma nígbàgbọ́ sí lẹ́yìn Qur'an Ah, eléyìí báyìí ìtú al-Qur'an ní ọ̀nà tí kò bá mú lélẹ̀ eléyìí náà ń pè ní at-tala'ubu bi kitabillah yìí máa ń fi tírà Ọlọ́run bá sí yẹ̀yẹ́ lélẹ̀ yìí máa ń fi ṣeré wọ́n ń pè ní tafsir ṣe bá ní sí torí pé ta'wilun fasidun ìtú al-Qur'an lọ́nà bú ni la yastanidu ala an-nass tí ó gbára lé ẹ̀rí kẹ́kẹ́ la min al-kitabi wala min as-sunnah nínú al àti nínú súnnà fàbí ayyi hadithin ba'dahu yu'minun nǹkan tọ́lọ̀ ọba àlejẹ́ lá ń sọ bí báyìí ó yàtọ̀ fún nǹkan kí lọ́wọ́ bá ń sọ Ọlọ́run bá ń sọ bá Nábì sallallahu alaihi مع فصاحة القرآن ومع بلاغته ومع إعجازه pẹ̀lú bí kùránì ṣe mọ́ ṣe mọ̀rọ̀ sọ tó bọ́lọ̀wọ̀n bá ṣe mọ̀rọ̀ sọ tó pẹ̀lú bí kùránì ṣe dógóngó níbi ìbánisọ̀rọ̀ tó pẹ̀lú bó jẹ́ pé ọ̀rọ̀ yìí kò sẹ́nì kankan nínú àwọn ẹ̀dá tó lè múrú ẹ̀wá tó gbogbo àlàyé tí kùránì ti wá fàbí ayi hadithin ba'dahu yu'minun ọ̀rọ̀ owó wá nìyàn tó fẹ́ sọ fún wọn tó nígbàgbọ́ sí má nǹkan wá ń sọ nìyẹn tí yẹn bá kí al-Qur'an fún yẹn tí ò nígbàgbọ́ sí máa anna al-Qur'an tó ti pẹ́ al-Qur'an wọ́n gbà wá fún wa pẹ̀lú at-tawatur ni tó yìí jẹ́ sí pé al-Qur'an tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ́ tí ń sọ fún wa wípé tọ́bá yẹ pẹ́ ìrùpá nẹ́bì lọ dá kùránì ohun lórí agbárí ẹ̀ ẹ̀yin náà múrú ẹ̀wà tí ò dẹ̀sẹ́ nìkan kẹ tó láǹfààní àti múrú ẹ̀wà àti bí ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ láti dé gbogbo níbi ìbánisọ̀rọ̀ àti bó ṣe dá láhán tó níbi ìbánisọ̀rọ̀ tí yẹn bá wá lè ka kùránì fún yẹn tí ò bá nígbàgbọ́ sí fàbí ayi hadithin ba'dahu ọ̀rọ̀ wo wá lẹ fẹ́ sọ fún lẹ́yìn alukur'an yu'minun tí bí ìgbà tí àpéjọ tó lè súnmọ́ làkàyè wa ó ní kí ẹ lọ sọ́dọ̀ dókítọ̀ kí dókítọ̀ wá fún yẹn lóògùn ó ní oògùn tí mo fún ọ yìí lọ máa lò pẹ̀lú ògùn ọlọ́run ba ẹjí tí ó yóò lọ kẹ́ni ẹ wá lọ kọ́ wá padà wá pé ní dókítọ̀ oògùn tẹ́ fún mi yóò ṣiṣẹ́ kí dókítọ̀ wá sọ fún pé lẹ́yìn oògùn tí mo fún ọ yìí lórí àìsàn yìí kò sóògùn míì tí ẹni lò fáìsàn yìí má tí ó lọ ẹ̀ tí ọ̀nà sáà kéèsè pé kò sóògùn míì mọ́ àmọ́ kò sóògùn míì mọ́ tí yẹn lè lò fún yẹn lórí àìsàn yìí o yàtọ̀ fẹ́lẹ̀ tí mo fún ọ̀yí tí ó lọ sọlọ́wọ́n bá lè kíra jẹ́ kókò pé lẹ́yìn Al-Qur'anul Karim tàbá ké fún yẹn tí ò bá fi nígbàgbọ́ sí ẹ̀dá kò sí rẹ̀lẹ́bẹ̀ láwá kí hadith mú tí ó gbàgbọ́ sí rẹ̀lẹ́bẹ̀ lẹ́kọ̀ọ́ ràfà fún tí ó gbàgbọ́ èèyàn tó ń gbé ọ̀rọ̀ Ọlọ́run bá jẹ́ kò sí kí ni o kò nígbàgbọ́ sí fàbí ayé hadith ba'dahu yu'minun tafsiru kẹ́niyẹ

pẹ̀lú bọ́lọ̀wọ́ bá àlékẹ́lẹ́ yẹn kìlọ̀ fún wa tó nípa ọjọ́ ìgbèdà kìyàmẹ̀ yìí tọ́lọ̀wọ́ bá àlékẹ́lẹ́ sọ wa lára nípa ìjìyà tí mẹ́ńbẹ̀ tó ọlọ́wọ́ bá àlékẹ́lẹ́ wájú kúrò pé náà bá ti wálé nígbàgbọ́ sí ai al-mukadhibun ìyàmì kìyàmà àwọn tó hàn nígbàgbọ́ sọ́jọ́ ìgbèdà kìyàmà tán pè ní ọ̀rọ̀ gbogbo àdúrà àwọn ẹ̀rí wọ̀nyí gbogbo àdúrà àwọn ìgbẹ́dẹ́rùbani tọ́lọ̀wọ́ bá àlékẹ́lẹ́ ti sọ yìí nípa kìyàmà yìí tán bá wálé gbàgbọ́ bàbí ayi hadithin ba'dahu yu'minun ìdẹ́rùbani wo ọ̀rọ̀ wà lórí fún títí tó lẹ́ tún fi dẹ́rù bàwọn nípa ìkìyàmà tó wà nígbàgbọ́ sí lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ọba tó dá ìkìyàmà gangan tó sì mọ̀ tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá ìsàlàyé fún wọn tán ìgbàgbọ́ tí wọ́n sì bẹ̀rù eléyìí báyìí ni nǹkan nígbàgbọ́ sí lẹ́yìn Al-Qur'an mọ́ fọ́lọ́wọ́n bá bẹ̀yìn tó bá jẹ́ sí nígbàgbọ́ sí Al-Qur'an ká nígbàgbọ́ sí hadith à ní sí àti gba hadith gbọ́ ká tó máa lọ síbi àwọn ẹ̀rí mi tamamọ́wá ẹni kẹ́ni wá sàlàyé fún wa sọ̀látùl janaza nínú al-Qur'anul Karim a jẹ́ sí pé tí ọ̀tádì sọ bá wúlò à ní kí sọ̀látùl janaza ìrún tá kí sókù lára ẹ̀ kò sí inú al-Qur'an bá ṣe kí kódà kò sí ẹ̀ lérí sọ̀látùl janaza ẹ̀ quran a jẹ́ sí pé sọ̀látùl janaza ìrún tá a ń kí sókù lára ẹ̀ kò sí wẹ̀kú sọ́wọ́n al-Qur'an kọ̀blí àti bàdí sọ́bà náà kùrán kẹ́lẹ̀ bá mẹ́bí ẹni tí ń takò hadith wàlọ́hì odidi ẹ̀sìn ní takò nítorí pé wàlọ́hì islam gbára lé hadith ju kùrán lọ ẹ̀mà àwọn ẹ̀rí rẹ̀ ìrun táǹkì ọ̀ràn yẹn ní àbíyèsí ọ̀ràn yẹn ẹ̀fí kùrán kírun fún mi ilé iná sọ nígbà tí ẹnìkan lásìkò àwọn sọ̀hábà wọ́n fi sọ̀hábì kan ní Imran bin Husayn ó ń bẹ́ nìkan sọ̀rọ̀ Imran bin Hussein wá ń ké hadith fún ẹni wá ń sọ fún Imran bin Hussein pé a ah, kí ló ní tó fi ń ké hadith fún mi ìbáyà Kùránì bẹ́lẹ̀ tí hadith ilẹ̀ yóò nígbàgbọ́ sí Al-Kùránì nìkan ni kọ́ máa ké fún mi kí ni Imran bin Hussein sọ fún ó ní ya Ahmad ìwé òmùgọ̀ yìí tó ìgbẹ́sìn yẹ mẹ́rin ni tẹ́pá dúrì tánsìn ayàwó ló ní káàkiri ní mẹ́rin náà kùrán tó bá yẹ kó hadith ọba wúlò ayàwó lọ́sọ̀ bẹ́ káàkiri irun subh zuhur asr maghrib àti isha ìbọ̀lọ́wà náà kùrán pẹ̀lú àwọn orúkọ tá dáì pẹ̀lú àwọn orúkọ yìí ẹ̀ lè rí náà kùrán láíláí a kè suratul fatiha lórí irun ìbọ̀lọ́wà ti sọ náà kùrán ìtọ́lọ́wà bá yẹ kí a sọ ní pé faqra'u ma tayassara min àbí bí ẹ̀ wá bẹ́ kírun lónìí tó bá bẹ̀rẹ̀ Allahu akbar yasin wal qur'anil hakim ó bá bẹ̀rẹ̀ sí mẹ́ka sọ́rọ̀tù yasin kò ké sọ́rọ̀tù fatiha kí lásọ adi subhanallah imam ẹ̀ tí ké sọ́rọ̀tù fatiha ó bá ní mọ́mọ́ ìbọ́lọ ní bàtọ̀rọ̀wù mẹ́ta yá sọ́rọ̀ mílẹ̀ kùránì ẹ̀dùn lẹ́yìn ẹ̀ wallahi gbogbo èyí ó tù ní mọ́ jẹ́rìwá súrọ́tùn fàtíhà ta bàbàrà dé báyìí tó ìjẹ́ pé rúkùnún min arkani sọ́lá tó pé orígun kẹrin àwọn orígun òrùn ni sọ́wọ́n náà kùrán ẹ̀hẹ́n hadhihi ahmiyatu súnnà ilé ìbìmọ̀ ẹgbẹ́ súnnà ọ̀ràn ẹ̀yẹ ni jama'a ìtànpẹ̀ ní súnnà ọ̀ràn ẹ̀yẹ ni bákanáà ìtàwì náà kùrán tàbá dìde kó orí kó nǹkan ìtàwì nǹkan sọ́wọ́n mẹ́ tàbá lọ sùjúdù nǹkan ìtàwì nǹkan sọ́wọ́n mẹ́ gbogbo àwọn adadu rọ̀kàáàt àwọn iye rọ́kà àtàkì láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìjẹ́ ìrìn náà Qur'an wallahi lazim inú hadith lọ́wà a ní kọ̀blí àti bàdí sí ẹ̀rí náà Qur'an al-Karim sọ́wọ́n náà Qur'an kọ̀blí àti bàdí láíláí ajẹ́pẹ́ ń tọ́ sọ yí pé hadith

tó gbajúmọ̀ dáadáa anábì sallallahu alaihi wasallam ọrọ̀kùnrin kan yakul bi shimalihi ó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ anábì ní kúl bi yaminik kúl bi yaminik jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kẹlẹ̀ bá mi súnà ọ̀ràn yẹn ní o anábì ní jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ ní lá astati'u ó lè mi ò ní kápá àti ṣe bẹ́ẹ̀ èmi ò lè fọwọ́ ọ̀tún jẹun ń ṣe gírímọ̀ káì anábì látọjọ́ yẹn ọkùnrin yẹn ọwọ́ ọ̀tún rẹ̀ ọrọ̀ gbé kò lè gbé ọwọ́ ọ̀tún ní kò lè gbé sẹ́nu mọ́ látọjọ́ ní tí tó fi kú níbi fọwọ́ ọ̀tún jẹun lásán kíyàn ṣe grímẹ́ǹkà ìṣúná náàbì tó fi jẹ́ pé àwọn afọ́ sọ pé sur'atul iqab liman khalafa sunnata wal kitab ìyá kíákíá ìyá kíákíá ní wàrà ṣẹ́sà yóò jẹ́ ẹni tí ma ń takò súnnà àti al-Qur'an súnnà ọlọ́run bá dẹ̀ nìyẹn ìdájọ́ ọlọ́run bá nìyẹn wàlàntẹ́jìdà lè súnnà ti láhí tẹ̀bẹ̀dìlà súnnà lọ́wọ́ sí ní yí padà tẹ́ bá rò wípé wọ́n gún mọ́tò ń dá fún wọn ní ayé ọlọ́run bá àríkílá sọ́nà al-Qur'anul Karim ọlọ́run bá ní wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم ọlọ́wọ́ bá ní wà látàkúlù límà tẹ́sìfù àlìsìnàtùkúmù kẹ́zìbì ọlọ́wọ́ ní ẹmẹ́ ma sọ ẹmẹ́ ma gbé jáde lórí àwọn yín àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá láti máa dáadáa parọ́ mọ́ ọlọ́wọ́ bá pé nǹkan kan ọlọ́wọ́ bá lè kílá ṣe nǹkan lẹ́tọ̀ọ́ abọ́lọ́wọ́ bá lè kílá كما سوف هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب nítorí pé ma dada parọ́ mọ́ Ọlọ́run ba Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ kí a má wá wí nǹkan kan jáde lórí àwọn yín láì ṣe wí pé ẹ̀rí ẹ̀rí fún kitaaba ti sunna Ọlọ́run ni innal ladhina yaftaruna ala allahi al-kadhiba ọlọ́run ní àwọn tó bá ń dẹ́dà parọ́ mọ́ ọlọ́run ọba tó ń ṣe kẹ́kẹ́ lẹ́tọ̀ fáwọn èèyàn nínú ẹ̀sìn ọlọ́run ọba lórúkọ ọlọ́run ọba tọ́lọ́run ò sì ṣe lẹ́tọ̀ fún wọn àbá ń ṣe kẹ́kẹ́ léèwọ̀ láwọn èèyàn lórí nínú ẹ̀sìn ọlọ́run ọba lórúkọ ọlọ́run tọ́lọ́run ò sì ṣe léèwọ̀ fáwọn la yuflihu ọlọ́run wọn lè jèrè láíláí alimamul bagawi ó ní ayé láyàn júnà min àdábìlá wọn la yuflihu nìyẹn láyàn júnà ọlọ́wọ́ bá ní mata nkọ̀lì tẹbárí wọn tán wàgbádá ilé ayé tẹbárí wọn tán fẹ́yàwó tọ́pọ̀ tẹbárí wọn tán kọ́lé arárànbára ilé aláwò sífìlà tẹbárí wọn tán gómọ́tò ńláńlá mata nkọ̀lì ọlọ́ ní gbádùn ayé tán gbádùn ìgbádùn kékeré náà ni wà láhùn ma'azabun alim tó bá dé bẹ̀rẹ̀ kìyàmà ìyà tí ó ìyà ń ta mí orin wọ́n jẹ ṣòkọ́nà bá kó sànú wa ó ní pé sẹ́rí súnnà nínú ẹ̀sìn wa yìí wàláhìláàzín nǹkan tí ò sí fọwọ́rọ́dà sẹ́yìn ni bẹ́yìn ọba kírun láyé tí ọba mọ̀ sí ọba sí súnnà ń bẹ̀ kò lè rí òkí ilé ìtọ́kọ́ clear ni ẹ tẹ́yìn ọba gbáwẹ̀ kò jamaa ẹni tó jamaa tó bá súnmọ́yàwó rẹ̀ Ramadan ara mélòó ni ó gbà náà 60 ìbẹ̀lọ́wọ́ ti sọ́nà al-Qur'an ìbẹ̀lọ́wọ́ quran súnnà lẹ́fi dájọ́ yẹn súnà ló jẹ́ ká mọ̀ wípé bẹ́yẹn bá súnmọ́ ìyàwó èèyàn nínú ọ̀sán àwẹ̀ nínú Ramadan ọ̀rẹ́ ńláńlá lọ́dá àwẹ̀ 16 yóò fi sẹ padà kí ẹ̀kan wá dé lónìí kó ní súnà wúlò ibo láti rí dájú eléyìí ibo láti rí dájú eléyìí ẹni tó bá gbàgbé man Ramadan tó wá jẹun tó wá mu sáwẹ̀ rẹ̀ bàjẹ́ ó gbàgbé ni o ó fi wá jẹun kódà ó ti wá parí oúnjẹ kódà ó tún fi ẹlẹ́mìí márùn-ún yìí five alive ó tún fi lé ọwá mú ọwá yóò bá mú lọ́sàn àwẹ̀ nígbà tó wá jẹun tán tó yóò tán bẹ́ẹ̀ lọ́wọ́ rántí pé àà ah, àwẹ̀ ma ń bẹ̀ sáwẹ̀ rẹ̀ bàjẹ́ náà kò bàjẹ́ níbo ló wà ní Al-Qur'an níbo ni yíò wà ní Al-Qur'an Ànábì ló jẹ́ kó yọ pé man nasiya fa akala aw shariba arẹ́bìnrin tó bá gbàgbé tó wá jẹun tó wá mú máa gbá rẹ̀ lọ àwẹ̀ rẹ̀ bàjẹ́ fa inna Allaha àtọ̀ẹ́mẹ̀hù wasakọ́ ọlọ́run ọba ló fún ní jíjẹ ló fún ní mímu yẹn báyìí rí báàrí súnnà àléráwẹ̀gbà zaka yíyọ iye owó wo ní àníkàtà pẹ̀lú ní sọ́ọ̀bù níbi zaka àbí gbèdéke owó tí zaka wà ní owó yẹn èló ní ó ìbọ̀lọ́wà náà al-Qur'an ní sọ́ọ̀bù zaka ìbọ̀lọ́wà náà al-Qur'an iye owó zaka wọ̀ sẹ́ ìbọ̀lọ́wà al-Qur'an èló lè yọ yọ nínú al-Qur'an àsìkò wọ́n lágbàdọ̀ kọjá ní owó náà kátó lè yọ zaka kí zaka tó jọ́nà èyàn níbo lọ́wà náà kùrán ọ̀rọ̀ yẹn ní káyọ zaka díẹ̀ sọ̀rọ̀ èyàn súnnà ló jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ yẹn rẹ̀ ló fi jẹ́ pé tàbá ń sọ̀rọ̀ súnnà tẹ́rí àwọn alfuqaha tó sọ ni mo ti sọ fún yín pé àgbọ́yé tí wọ́n ni pé kódà kọ bá jẹ́ náà kùrán lọ́wà in tó ti jọ́nà èyàn kódà in tó bá ti jọ́nà èyàn náà ń pè ní wájìbì lọ́dọ̀ wọn àbí faru àbí hatmu àbí fàríbọ̀ wọ́n lè ní fàríbọ̀ wọ́n lè ní fọ́rù wọ́n lè ní hatmu wọ́n lè ní wájib gbogbo eléyìí ìtọ́jọ́ rẹ̀ ní pẹ́bẹ̀ lọ́dọ̀ tí wọn kódà kò bá jẹ́nu súnnà lọ́wà kódà kò bá jẹ́ nínú hadith lọ́wà ẹ̀ tí wọ́n sàn hadha huwa at wọ́n wà ní tó hadithu ìtẹ́bá ti nínú hadithu ní tí ó pàtàkì nú kò sí pàkíhù kan láyé tó sọ bẹ́ẹ̀ rí láyé kò sí bá nítorí pé nínú hadithu sẹ́ aláàmú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe mú ọ̀ràn yẹn ní al-Qur'an a sì mú mustahabu nínú hadithu gẹ́gẹ́ jama'a sunna ló fi súnnà ló fi rinlẹ̀ láì sí súnnà ẹ̀ lè ráwọn nǹkan wọ̀nyí ṣe kò yé báyìí nìsí eléyìí náà ń pè ní àhìmíyàtù súnnà pàtàkì súnnà nìyẹn pàtàkì súnnà nìyẹn so kẹ́ni kan wá bọ́ta lónìí kó ní ẹ tàbí ayé hadithin ba'dahu yu'minun hadithu wo lẹ́tọ́ ọbẹ̀ mẹ́ nígbàgbọ́ sí mọ́ lẹ́yìn alukuraan ọlọ́ni à níbùkátà àti gbàgbọ́ àdí wàlọ́yìn ẹ́ ń ṣe ní pé ọbẹ̀ wú ẹ̀sìn ni

فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما أبي أقولي بس عدد الطواف عدد السعي بين الصفا والمروة موجود في القرآن لا يا إخوان يوم كاباس ساري لا عن صفات مروة سوى هذا القرآن كي كاباس صفات مروة سيقوى ساري يوكا قول الله بارك كده فلا جناح عليه فمن حج البيت أو اعتمر fàlá na ha aléyìn yàtọ̀ wọ̀ fàbí ìhìmà tí ẹ̀ máa lọ lẹ́ẹ̀kan tọ́bọ̀ lẹ́ẹ̀kan kò tí ṣe tọ̀wọ́ fún báyìí ṣe bó ti ṣe tọ̀wọ́ bẹ̀rẹ̀ gbogbo alásọ̀bẹ̀ kò ní hajj abẹ́ẹ̀kọ́ ni nítorí pé tọ̀wọ́ bẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ pé méje ni alùkúfù bí àrọ̀fà kájúó ní àrọ̀fà ìmọ̀lẹ́ ti rí jama'a alìmọ̀bíyàtù fi Muzdalifa kásùn oorun ọjọ́ kalajọ ní Muzdalifa ìmọ̀lẹ́ ti rí jama'a subhanallah eh jamratul aqaba kálẹ̀ òkó ṣeikọ́n ìmọ̀lẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ kà nínú al ni mújímàl tafsilu ẹ̀ nítorí pé pé nínú nínú islam wọ́n ní asúnnàtú tufassirul qur'an wa tufassiluhu wa tuwaddihuhu wa tufassiruhu súnnà ní máa ń tú al-qur'an fún wa àwọn sàhábà lọ bá nẹ́bì ìjọkẹ̀ wọ́n ní ọlọ́run bá ọlọ́wọ́ bá ní alẹ́línà àmánù ọlọ́ni gbogbo àwọn tó bá nígbàgbọ́ òdodo arkanu ìmánu mẹ́fẹ́fà ó pé sí wọn lára wàlàm yalbisu ìmánahum bidhulm táà wá fi àbò sí fún ọ̀rọ̀ papọ̀ mọ́ ìmánu wọn ulaika lahumul amnu ọlọ́láwọn wọ̀nyí ni ìkọ̀kàbalẹ̀ ọmọ bẹ fún wọn lé gbogbo tọ́lọ̀wọ́ bá ní kí á ti ń lọ̀bọ̀ ọlọ́run tó ń ké fún wa tẹ́lẹ̀ ìta lágbára ni amílì ìtọ́sọ̀ kalẹ̀ ní àyà kùránì yìí ah, àwọn lágbára ti ṣe o ayyuna la yuzlimu amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun wọ́n láyà yìí ti jẹ́ kó yá wọn pé àwọn olè ní imani pẹ̀lú irú nǹkan tí àyà sọ fún wọn pé lálàlà inú sọ bá táyà kùránì bá sọ kalẹ̀ tí ò bá yẹ yìí àwọn bànú Israel báyìí sọ fọ́lọ́ ọba ní pé sami'na wa asayna ẹ̀yà máa sọ pé sami'na wa ata'na alẹ́bí wá sọ fún yí pé alam tasma'u tálẹ́fẹ́ tú kùránì fún ẹjọ́ máa alẹ́bí sallallahu alaihi wasallam ẹwọ aya wa àìdù lẹ́hùn mẹ́sàtọ́tù min kúwàtí wà ní ribatul khayl turhibuna bihi àdúwọ́lọ́ ìwà àdúwọ́kù tọ́lọ̀ wọn bá sọ nílò alkùránù karim alkúwà ń bẹ̀yẹ ọlọ́ni wa àìdù lẹ́hùn mẹ́sàtọ́tù min kúwà ọlọ́ni ẹ pìpìyà kalẹ̀ ẹ pèsè kalẹ̀ fáwọn ọ̀tá islam àwọn ọ̀tá fẹ́ kí islam gbérí ọlọ́ni ẹ pèsè kalẹ̀ fún wọn gbogbo agbára tẹ́ ní anẹ́bì kó yí wọn pé mẹ́sàtọ́tù min kúwàtì kúwà tó wà ń bẹ̀yẹn kí lọ́wọ́ bá lè kílágbà lórí pẹ̀lú kúwà anábi ní alá ìnàlkúwàtá àrọ́mìú anábi ní ẹ̀tẹ́ sí yí kẹgbọ́ o kúwà tó lọ́wọ́ bá ní kẹ pípí àbíbá nǹkan jújù ni o láyọ́ dára bí ti sọ títí dò ní nǹkan tó lágbára jù téèyàn fi ń jagun láyé nǹkan jújù ni bọ́ǹbù kí náà ṣe sí kódà ìbọn jújù ni àbí torí pé yóò máa nǹkan ó máa ṣẹlẹ̀ láti ọ̀nà tó jìn ilé tó ẹ́sìkẹ́ tí è bá ṣe jújù àfi tó bá súnmọ́ kí n kàṣẹ́ gíní o kó tó ṣẹlẹ̀ atomic bomb tọ́njù lónìí mixile tọ́njù lónìí kí ni jama'a arẹ́bìn ló ti sàlàyé fún ọjọ́ ẹ̀fẹ́ alá innal quwwata arramiyu ó túmọ̀ sí pé gbogbo tó bá dàrú in tí ò bá yé ní al-Qur'an ta ní ọmọ tu jama'a ọlọ́lọ́wọ́ bá lè kíláàtù sọ pé wa nazzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim ọlọ́wọ́ bá láwàdà sọ zikiru kalẹ̀ fúrí ànábì sallallahu alaihi wasallam kí ni zikiru mẹ́yẹ òun náà ni asúnnà gbogbo ilé táwa ń sọ yìí tafsiru táwa ń tú yìí tó bá wúyàn ẹlọ́wọ́n al-Qur'an ẹlọ́wọ́ àwọn kútùbù tafasir al-mu'tamada àwọn tíra tafsiru tó ṣe gbára lé ẹ̀rì gbogbo táwa ń sọ yìí bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ agbárí kìí ọlọ́run bá ní àwọn aláfúnrẹ̀ ànábì ní súnnà litubayyina linnas kó lè máa fi sàlàyé fáwọn èèyàn máa nuzila ilayhi in ta sọ̀kalẹ̀ fún wọn tí sí al-Qur'anul Karim so yẹ́ báyìí nísìn kódà jama'a alámàrí tá jòkó lórí bá ṣe wáyé súnnà ló gbíwa jòkó pẹ̀lú súnnà lábí establish jòkó Qur'an walimatul nikah tá ń ṣe yìí níbo lọ́wọ́ náà al-Qur'an náà àwọn tí ń takò súnnà yìí náà àwọn yóò sì mọ́ lọ́rù gbòsòkó ìkódà wọn wà lálọ́bẹ̀ àmúwé lọ ni ẹni tí ó wà tó takò súnnà kẹ́lẹ̀ bá mọ̀ wípé òdodo ṣòro takò kódà súnnà lọ́nà tún lò èyàn tó fẹ́ takò la taktubu anni siwa al-Qur'an faman katabahu falyamhu ara àwọn ẹ̀rí nìyẹn o tó fi ní súnnà pé a lè gbára lé pé nítorí pé so àwọn sọ̀hábà kẹ́ jẹ́ yóò tánmà ń kàwọn púpọ̀ ni Abu Hurairah ó sì lè pọ́síbù fún èèyàn kẹ́kọ́ hadithu bẹ́yẹn níjọ́ Islam náà subhanallah subhanallah ọ̀rọ̀ ọrọ òsíbàtà tí ń jó lókè odò kọ̀dàrí lè máa onílù rẹ̀ ń ṣe gíní ń bẹ omi àwọn Islam ni torí kí mo sọ fún yín pé wallahi alazim al-islam ya'tamidu ala sunnah akthar mimma ya'tamidu ala al-qur'an wa hadhihi haqiqa shi'tum am abaytum èyàn fẹ́wọ̀n yẹn kọ́ islam gbá alé súnnà wallahi ju al-qur'an lọ nítorí pé ọlọ́run ọba àlékí ọlá náà nígbà tí ó fẹ́ tí ó bá sàlàyé wọ́n bí Aisha léèrè pé ma kúlùkùn nàbí sallallahu alaihi wasallam kí làwọn wà nàbí tá ń pè ní súnà Aisha ní olùkúhùn Qur'an anábí náà Qur'an ni wà nàbí ẹjọ́ ọ̀nà sáà a ń mọ̀ pẹ́sìn ní nǹkan nítorí ìṣesí ànábì nígbà ànábì ṣe báyìí lọ́jọ́ báyìí láti mọ̀pọ́tọ́ jẹmọ́ àbáwò láti mọ̀ pàmọ́ pẹ̀rẹ̀lẹ́yà ṣe wípá ànábì pani àbí ebi tó lápàá ṣe bí tó pànábì pani ẹjọ́ ọ̀nà sáà wọ́n yìí mọ̀ yí pé aya Qur'an tó sọ pé fasalli li rabbika wanhar Ànábì ló fi súnnà rẹ̀ ìṣẹ́ sí Ànábì ló fi tún fún wa àsìkò wó lápẹ̀rẹ̀ léyá irú ẹran wo ni ọdá àwọn ẹran wo ni ọ̀wọ́ léyá ẹ́ al'awọ̀rọ̀ albayinu ẹ̀rọrùha al'arujá albayinu àrọ̀jùha ah, àtàwọn àwọn ìròyìn tí ń bẹ lára àwọn ẹran yátà ní tàbí nípa wọn

kò yé báyìí nìsí so ṣe rí gbogbo ẹni tó bá ní ti súnnà báwo gbogbo ẹnikẹ́ni tó bá láà nígbàgbọ́ yé súnnà nígbà tó tó wá sọ wọ́n ní àwọn alùsúnnà yẹn àwọn alùsúnnà yẹn wọ́n yé kàlù kùránì kún ọlọ́run bá lè kẹ́lá lẹ́bí sọ̀rọ̀ wọ́n dàlù kùránì wípé ọlọ́run bá lè kẹ́lá pé ya kò sẹ́ni tí ń lo kùránì láyé tó alùsùn náà torí pé kùránì lọ́sọ fún wa yí pé kúl in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah wa yaghfir lakum dhunubakum ọlọ́run ọba ló sọ fún alùkùránì ló sọ fún ànábì inú alùkùránì pé ilé ànábì sọ fún wọn jíjẹ́ tí mo fi rán ọ wípé in kuntum tuhibbuna Allah fún ọ pé tó wáyé pé ìnífẹ̀ẹ́ ọlọ́run bá ń tòótọ́ alamatu àpẹẹrẹ dábì mẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba oní ọmọ tẹ̀lá nẹ́bì ọlọ́run ní kúl sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah tó yẹ pé nífẹ̀ẹ́ ọlọ́run ọba tẹ́bí rúùnì èmi ànẹ́bì yẹn tẹ̀lé tàbí tìbáyì sunnati nabi sallallahu alaihi wasallam mahabbatullah ìnífẹ̀ẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ní kátẹ̀lá nẹ́bì yuhibbukumullah ọlọ́run ọba wà nífẹ̀ẹ́ ti yín náà torí pé ìkúntù tó hìbúnà lọ ṣẹ́rùtù nìyẹn jawabu ṣẹ́rùtù ni yuhibbukumullah wa yaghfir lakum dunubakum ọlọ́run sì forí ẹ̀ṣẹ̀ yín jìn ọlọ́run ọba àlejò sọ wípé innama qawlul mu'minin idha du'u ila Allahi wa rasulihi an yahkuma baynahum an yaqulu sami'na sẹ́rí ìnáma àdáàbò hasri wà kọ́sì ìnáma ọlọ́run ní gbóná àwọn mòmìnì ọ̀pọ̀ jẹ́ ẹyọkẹ́ yìí tó bá lo ìnáma ìtumọ̀ ẹ̀nìyàn pé gbóná nǹkan lágbọ́dọ̀ máa gbọ́dọ̀ náà mùsùlùmí o gbóná ẹyọkẹ́ yìí ni ẹni tó bá fi sọ òdì kejì rẹ̀ lẹ́yìn sàbí mu'min hádà wọn tẹ̀sí ìnáma qawlul mu'minin ọlọ́run ní gbóná nǹkan ẹyọkẹ́ tí ó ìdájú ìlàlọ́yì wọ̀rọ̀súlì tó bá ti pè wọn lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ànẹ́bì àyíyá kùmọ̀ bẹ́yìn náà pé alámọ̀rí ta fẹ́ sọ̀rọ̀ èyí ẹjá fi kí ọlọ́run bá wí kí ànẹ́bì wí ẹjá fi dájọ́ rẹ̀ àyẹ̀kúlù sẹ̀mí iná wà ọ̀tọ́ ẹ̀nà ọlọ́ ní gbóná ọyọ kan tó mọ̀ sọ́nà ni pé a ti gbọ́ o ààrẹ ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ọlọ́run bá lè gẹ́ tó sọ pé pàdé yàtàrí ilẹ̀ bí na yóò kọ́ ní fún náà ní amúrí àǹtùsí ìbàhùn fitna àyòsí ìbàhùn àìbáhùn àyè ọlọ́ni ẹ lọ tọ́ ayé dáadáa alẹ́bílẹ̀ yìí kọ́ ìlú fún àbúrì yìí gọmírù yìí tó wà ń bẹ̀ yẹn ta ní bá wí anẹ́bí sallallahu alaihi wasallam àwọn tí ìyà kò jíjẹ́ ta rẹ́ sí yìí ẹ̀rọ sọ́ra àlì tàbí kọ́mẹ́jì mẹ́ta bá rẹ̀ kíámà ẹ̀ jẹ́ pàánù ìyá ń ta ní ìròmí látara kí ni mọ̀kọ̀ ẹlẹ́bọ̀ tí wàá múrin nàbí tó lọ́wọ́n ọ̀rá nẹ́bì kan ọlọ́run lọ́wọ́n ọ̀rá nẹ́bì kan ilá ni ò bọ́ ẹ̀ bí ìpìlá àbí tó rí káìlè bá mọ́ tẹ̀lé ẹ̀rọ àkọ́bà tọ́lọ̀ bá rán nẹ́bì tí tẹ̀lé ànẹ́bì ọba wúlò kí wọ́n ní tẹ́tẹ́lẹ̀ bí wọ́n ṣe láyé gan subhanallah kí lẹ́nẹ́ bí wọ́n ṣe láyé jama'a wal ayatu fi Imam Ahmad ni wọ́n láwọn àyà tó wá direct tó wá direct pé ẹ máa tẹ̀lá nẹ́bì ẹ ọlọ́ni pàlà wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum ثم لا يجدوا في انفسهم في انفسهم ما في صدورهم في انفسهم فيما ثم لا يجدوا في انفسهم مما قضيت حرج ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́ni fálà wọ̀rọ̀ bíkà ọlọ́ni mo búra pẹ̀lú ọba tó dárí ànẹ́bí ọba tó dá ọmọ fi búra tàlá olóní láyéláyé yùmínún wọn létí ìdìbò mìíní àtàyò hakimuka tí tó fi ṣe fún ìyàrá ní sí adájọ́ àtàyò hakimuka bí ìmọ̀ ṣájàrọ̀ bẹ́yìnàmù gbogbo àkíbà táwọn mùsùlùmí bá ń fa àlámọ̀rí nǹkan kanon ti arábẹ̀ ma kanon dájọ́ láàrin wa annabi sallallahu alaihi wasallam ọlọ́ nígbà tẹ́ẹ̀bá tó gbé annabi sínú pò yí lẹ́tọ́ ní mọ̀mẹ́ni tó mọ̀ láyé jìnnú fi àǹfúsí ìhárọ̀jà mímọ̀ kọ̀dọ̀ yìí lẹ́yìn náà tọba tọba nẹ́bí ní nǹkan báyìí ìdájọ́ nẹ́bí ni wọ́n bá ní mọ̀ pé àwọn bàbá wọn sọ bẹ́ẹ̀ náà àwọn olè gba yẹn àwọn olè lẹ́yìn náà ibi ti parí àlámọ̀ rí ọlọ́run bá léka sọ wípé ọmọ ẹ̀ka ni mùmínì wà ní mùmínì ti ìdàkọ́tọ̀ lọ́rùn wà rasúlù amọ̀rọ̀ àyàkúnẹ̀ lẹ́hùn kíyàrọ̀ sí min amúrìhì ma mùsùlùmí tálẹ̀ ní bá sọ pé ìdájọ́ ànẹ́bì ní nípa àlámọ̀ rí ọ parí nìyẹn ó di pé kọ́ sàlámà nìyẹn kó o ju pàjù sẹ́lẹ̀ kó ju rẹ̀ lẹ́fà nẹ́bì nìyẹn nígbà tá a bá tó ń ṣe báyìí ẹgbà ẹni Islam wa tó fìdí olótó fìdí múlẹ̀ ìsáàmì wa tó jòkó sílẹ̀ rí jẹ́mà wallahi azim àyà pọ̀ náà Qur'an tọ́lọ́wọ́ bá lè gíra tí ń sàlàyé àwọn nǹkan ìfún wa àyà pọ̀ gidi gan àní mọ́mọ́ Ahmed ni àwáyà tó wá direct tí ò láǹbomila tó wáyé pé wọ́n direct 35 ni wọ́n ayà tó wa musa zaka ò báyìí very very clear ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn kí ló pàtó ọlọ́pàá lè káfí emphasize ìtẹ̀lá nẹ́bí nítorí wípé ọlọ́pàá lè kẹ́lá mọ̀ wípé Islam tó ń fẹ́ gbéra wà yìí tó ń fẹ́ gbéra lọ́wọ́ ọgbára ilé ìtẹ̀lá nẹ́bí ju nǹkan mi lọ ẹ̀ẹ̀lérí Islam ṣe òun ni ẹmọ́ gbàgbé ọ̀rọ̀ tó fi bẹ̀rẹ̀ o ìlàm anna Islam huwa sunnah wa anna sunnata hiya Islam wàlá yaqumu ahaduhuma illa bil akhar islam ò ní súnà súnà ní islam méjèèjì ò lè dúró láì bá alẹ́ ọ wàlọ́ọ̀hì bàbá ní káàmà kálọ bẹ́ẹ̀ káàmà kálọ bẹ́ẹ̀ bá jẹ́ ìṣẹ́ kó ma ẹ̀lẹ́ nígbà Kùránì o ẹ̀fí ọ̀nà sáwọn yìí tàbá ní káàmà kálọ bẹ́ẹ̀ káàmà kálọ bẹ́ẹ̀ káàmà kálọ bẹ́ẹ̀ wọ́n ló ti kù márùn-ún wọ́n yìí tó lọ kù sẹ́jú márùn yìí kó dàbí ajó kù méjì lọ báyìí ẹ̀fí ọ̀nà sáà so ala kulli hal akàfi pẹ̀lú wa sákèsí wàláhì ràbí ìntẹ́bìhù ẹjá tají àwọn tí wọ́n ń polongo tó ń tako súnnà yìí wọ́n láwọn tó rán wọn ṣẹ́ o wọ́n láwọn tó rán wọn ṣẹ́ wàláhì ràbí àwọn almustashirikun àwọn orientalist àwọn ló rán wọn ṣẹ́ àwọn tó ṣe àìdáhùn islam ọ̀tá islam ni wọ́n bẹ̀tún wọ́n tàbí páwọn ò lé wá bá mùsùlùmí kí mùsùlùmí rẹ̀ tají láwọn àwọn àbá wa náà ni wọ́n máa wá gbowó ni báńkì àmọ̀ wọ́n wá gbáyé ẹ̀tí ọ̀rẹ́ sáà mẹ́rìsì bí àǹkì àmọ̀ wọ́n gbáyé ẹ̀tí ọ̀rẹ́ sáà so àwọn náà wọ́n máa lò táwọn ọmọ ọlọ́wọ́ ọlọ́ àwọn olùrẹ̀lá tí ó rà ní so kọ́nà máa kó sàánú wa so a lè rí ìsìláàmù sí láìsí súnnà pàtàkì súnnà ni súnnà jọ́ràn ẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa lórí ni tí ó ní so gẹ́gẹ́ bí àwọn nǹkan tó wà náà Kùránì náà gẹ́gẹ́ bó ṣe jọ́nà ẹ̀ léwa lórí ọlọ́run bá dẹ̀ ń pa wá láṣẹ ìmọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run pa wá láṣẹ ìmọ̀ dúró ti ànábì sallallahu alaihi wasallam ìdúró ti súnà ànábì sallallahu alaihi wasallam ìwágbógun ti súnà ànábì sallallahu alaihi wasallam ìgbógun ti ẹ̀sìn ọlọ́run bá ní ìgbógun tọ́lọ́run bá ní kúrò ànábì ọ̀dájẹ́ rẹ̀ jẹ́ o wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́run tó jẹ́ pé wáyù méjì alquran wa sunna gúnmà wàhíyà wáyù làwọn méjèèjì lọ́dún wa máa yá ń pè kó àní náwá ìgbúwa ìlà wáyù yúwà ọba ẹgbẹ́ òní sọ̀rọ̀ fẹ́ mú gbogbo tó bá sọ báyìí kò jámẹ́ ìkẹ́kẹ́ ju wáyìí tánà bà ní kíláfínẹ́sì lọ ولو تقول علينا kí wá lọ sọ̀rọ̀ kẹfẹ́ ìpáwọ̀ náà ọba kọ́lá mọ̀ sí ni àwọn kọ́lá fi rán ni la akọ̀dínáwù bí yẹ̀mí yẹ̀mí nù bẹ̀yẹ agbára kú wà ní jẹ́bẹ̀ ọlọ́ ni a fi agbára gbá mú á lè kókó mọ́ tó mẹ́ lakọ̀tọ́ àìnà mi hùwàtí ọlọ́ ni ká sọ ohun ẹ̀ àwọn ọlọ́run ọjà sàmáàbí kùmí ahìdì àjò hàjìzì ọwọ́ sẹ́ni náà tó lè dáàbò bó nínú ìyọ́ ọlọ́run bá ní gbogbo yín ẹ̀ tí pọ̀ tó tọ́lọ́ balẹ̀ kẹ́rẹ́ ó tún ẹgbẹ́ gbogbo tánà bí ń sọ nítorí ọba àlekele òyìnbó agbára gbá mú kọjá ká ní pé kò ṣe tàkọ́ wúlù ọ̀sọ̀rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu tọ́lọ́run ọba ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìtàní ìbá sọ olùsún náà nẹ́bí ọlọ́run sọ ìtàní ìbá sọ nínú sún ní tọ́bá ti nínú sí ọlọ́run ní ó ṣe ìtàní sí ọjà nẹ́bí tàní ọba takò ọlọ́run sáìsì subhanaka alhamdik ashara la ilaha illa ant asẹ̀fíkà tún ní. pé ibi ọ̀rọ̀ tẹ̀ ń sọ àlàyé nípa súnmọ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn bí wọ́n ṣe máa ń pín pé ọ̀kan wájib ọ̀kan mustahabu ọ̀kan mandu tó gbogbo àwọn kìíní ìgbẹ́ ọ̀nà márùn tó pín sí yìí kẹ́ bá mú àwọn ẹ̀sán kọ̀ọ̀kan tó dà ọ̀kan lára wọn nígbà ló kún òun fi ṣe wọn ní àǹfààní tó láàrin ìṣẹ́jú rẹ̀. náà wọ́n ní ìpín àwọn alfuqaha àwọn afọ́ onífíkì nípa àwọn al-ahkamu taklifiyya al-khamsa àwọn ìdájọ́ tí Ọlọ́run bá lékẹ́ọ́lá tí ó láàbọ̀ wá mọ́lọ́rùn àwọn ìdájọ́ márùn kan bẹ alákọ̀ọ́kọ́ oní alwajibu ẹlẹ́ẹ̀kejì oní almandu ẹlẹ́ẹ̀kẹta oní almuharram ẹlẹ́ẹ̀kẹrin oní ni almakruh ẹlẹ́ẹ̀karùn oní almubah so wá ní ìgbàtà ń sàlàyé asàlàyé ìtànpè lọ́rọ̀ ẹ̀yà àti so wá ní pé ká mú àwọn fún in ọrụ ya ati ẹ̀yà àti nǹkan tí ò kí ń sọ̀ràn ẹ̀yà ẹjá mú ìrun fún bí àpẹẹrẹ ń sì ẹwọ orun táǹkì ẹ a tekbiratul ihram tá ń ṣe rúkúnù ni orígun ọ̀ràn ni wájìbù dẹ̀ ni ọ̀ràn ẹ̀yà ni so ẹ̀rọ anìsìn nínú àwọn àpéjú nǹkan tó ń jọ ọ̀ranyàn ni ẹ wo suratul Fatiha tánkẹ́ ọ̀ranyàn ní kíyàn ké lórí ìrun orígun ìrun ló sì jẹ́ rúkùnù ni gbogbo àwọn eléyìí báyìí ọ̀ranyàn ni wọ́n ẹ wá wo tí a bá ké suratul Fatiha tán ẹ pé a nǹkan kan míì a tún ké lẹ́yìn ẹ̀ súrọ̀ míì ta ké lẹ́yìn ẹ̀yẹn lẹ́yìn suratul Fatiha yẹn òun súnnà lòun òun kìí ṣe so yíra ní sí bákanáà ẹwọ́rú àwẹ̀ monday àti thursday irú eléyìí náà súnnà ni so yíra ní sí kò kí ń sọ̀rọ̀ ẹ̀yà gbogbo orú àwọn nǹkan tó rí báyìí àwọn làwọn súnnà ẹnu yàtọ̀ tí ma ń bẹ níbi súnnà àti wájìbù tó ń jíwẹ́ bí ọ̀ranyà àti wájìbù òun náà ni pé alwájìbù òun náà ni ما أمر ما أمره ما أمر ما أمره الشارع ما أمر به الشارع على وجه الإلزام أولئك nǹkan tí Ọlọ́run ọba ọba tí ń ṣe òfin ní tó pa wá láṣẹ pé ká ṣe ala wajhi ilzam lójú ọ̀nà pé dandan ni ká ṣe wájìbù ní ẹ bet almandub tán pè ní àsúnnà lọ́dọ̀ àwọn alfuqaha òun ni in tí Ọlọ́run ọba àlékẹ́lá àṣáríhù tó pàṣẹ rẹ̀ àmẹ́lá àlàwájì ìlìzàm òun ọ̀wá ní máa jẹ́ sí pé ọ̀ràn kéèsẹ́ pé dandan ni kíyàn ṣe bẹ̀t amúrù lòun náà so eléyìí báyìí iṣẹ́ ni nílé kéwú lọ́dọ̀ àwọn tí bá ń kọ́ fíkù tó bá ń kọ́ ìmọ̀ fíkù ṣùgbọ́n àwọn àpéjúwe tó rọrùn tó àmì tó rọrùn láti ti mà òun náà ni pé súnnà o àmì wájìb òun nìkan tó pé téèyàn bá àwọn tó bá jẹ́ súnnà tó jẹ́ mustahabu mandu fardu àbí faríbọ̀ gbogbo ilé ìlú kọtọ́ mọ́n pé o ní kọtọ́ ìkẹtẹ́ èyàn bá ṣe yọ gbalada tó pọ̀ àmọ́ tẹ́yàn bá ṣe kò ní jíyà ṣe bá nìsìn gẹ́gẹ́ bí àwẹ̀ monday à thursday gẹ́gẹ́ bí àwẹ̀ àwẹ̀ ta fẹ́ gbà yìí tí ń bẹ wájú àti arafa eléyìí báyìí ni ṣe bá nìsìn ni so eh, téèyàn bá gbà kò ní gba ẹ̀ṣẹ̀ bẹ̀ téèyàn bá gbà yóò gba ládá tó pọ̀ so mo ti wá sàlàyé pé àti súnà o àti wájìbù o kò túmọ̀ sí pé wájìbù ọmọ bẹ́nu al-Qur'an súnà ọmọ bẹ́nu hadith kìí ṣe bẹ́ẹ̀ wájìbù ń bẹ nínú hadithu súnà ń bẹnu hadith ẹgbẹ́ bó jẹ́ pé wájìbù ń bẹnu Qur'an súnà ń bẹnu al-Qur'an fún bí àpẹrẹnsìn ọlọ́run bá ní walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a ọlọ́run ní àwọn tí

amúrù ní tòótọ́ bẹ̀t kìí ṣe amúrù aláwájì ìzàm so ilé ìbáyìí àwọn náà ní ní ṣókí bí mo ṣe lè ṣàlàyé so ìbáyìí sí lórí ọ̀rọ̀ ń tán pè ní wájì àti súnà wọ́n dúró ní dá owó ta àwọn ìmáàmù wọn dá owó ta wọ́n bá ṣe ta léèkì ní inú rẹ̀ tó ilé ìṣẹ́jú máa ń pẹ́ ìṣúná. Aláìsí ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, olóòrí ṣe láàrin ọgbọ́n wa. nínú ògbà ìdájẹ́ وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم